àtúndé o àtìrìnàjò tó jìndé àtúndé gbogbo ẹ̀yin olólùfẹ́ àwa gbogbo yín níbi gbogbo tí ẹ ti ń gbádùn wa ọ̀rọ̀ májà gbọ́ àní irọ́ ló wà ń bẹ̀ pabambarì ètò lélẹ́yìí ètò ó ṣàprápra ó ṣàprápra ó ṣàprópálẹ̀ tiwantiwa lórí TNT TV bí ó sẹ́yìn kò sáwọn àtúndé lọ́sẹ̀ yìí torí pé lọ́sẹ̀ tó kọjá dágbére pé à ń lọ náà àwa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba aláwùrábí tó tún ṣọ́ wa dé padà lọ́sẹ̀ yìí tí ò jẹ́ kára rìn rà pàápàá jùlọ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa níbi gbogbo ẹ̀yin tẹ́ máa ń pè wá lọ́sẹ̀ ọ̀sẹ̀ ẹ̀yin tẹ́ nífẹ̀ẹ́ ṣètò yìí ètò Oṣá Prapra níléeṣẹ́ TNT TV two four seven àdúpẹ́ lọ́wọ́ yín bí ó sẹ́yìn kò sáwa àwa nìkan ò lè dá ṣe èṣòbí no be one man show na many people show akamu no be full chop akpo because akamu no be form sheet Ọládipúpọ̀ Àjàgbé lórúkọ tèmi tí gbogbo ayé mọ̀ sí làdó onídòdò ẹlẹ́nu ṣúgà ìjánu ló láyé of Africa ọmọ tó skire parí re mo wáre ó wá ríre Speaker of Lagos Island adídòdò fọba of Africa adídòdò fọba of Lagos gbátìládò ṣètìládò gbogbo tafájì wọn kó mi jẹ títí désàlẹ̀ gọgàn dégàdú gànràn ọmọ kan bí ọmọ mẹ́wàá eléko leléyìí kókó lè kóńkó èkó òkó ṣáà lórí ètò yín lé nìyẹn máa gbádùn wa èmi nìkan kọ́ torí pé ẹnìkan kì í já wà dé àdìrò mẹ́ta tí ò dọbẹ̀ nù lórí ètò ọ̀ṣà prapra àkọ́bí ègún wà ń bí bàbá ìbò náà dẹ̀ wà ń bí pẹ̀lú mi ẹ bá mi kí àwọn ará lé. ẹ pẹ́yìn fún ìlú wa ìgò fún bàbá àdùmàrè alápálá tó sun àyérò. ṣé ń gbédè ọpẹ́ ní fólúwa <laughs> ògo fún bàbá ìdùmàrè. alápálá tó sun àyérò hmm. ọba tó fi dé ayé jẹrẹ <laughs> bàbá dùmarè kábíyèsí o àrùpẹ́ àrùpẹ́ pé àwa fúnra wa la tún wá lónìí ẹ̀yin la tún bá pàdé bẹ́ẹ̀ ṣe ń wò fún wa làwa náà ń wò fún yín gbogbo wa ló jọ ń fi ojú ara wa lájọ fi kanra wa kanra wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Yorùbá ojú tó ríra rí <laughs> orúkọ mi kò yí padà ṣùgbọ́n sanra sí torí tí orúkọ bá ń sanra yẹn lè pé ó ń tẹ̀síwájú nìyẹn àkọ́bí ègún yín rèé ègún tó já ègún tó dàmọ̀ aṣíwájú gbogbo ègún nílẹ̀ yorùbá tí ò nílẹ̀ kẹlọ́rùn gbójúmbi ọ̀fà jára tọ̀rí kọ́ jọmọlẹ ọ̀fìn wọ́lọ́wà jìdò asúkà gbòǹgbò ọ̀fìn dúnlẹ́yìn ọkùnrin tó kójú òṣùwọ̀n ló jẹ́ bẹ́ẹ̀ <laughs> kí ló fẹ́ fi mí pè bàbá ìbò ló máa gbé wàhálà ntí màá bẹ̀ fà ṣùgbọ́n mò ń bọ̀ níbẹ̀ yẹn ó sápápá ní ètò ètò ni ó sápápá sọ fún ènìyàn kan bí mo ṣe máa ń sọ pè fún ọ̀rẹ́ pè fún ìyàwó pè fún ọkọ ẹ̀ pé ó sápápá ti bẹ̀rẹ̀ ní tiwantiwa tv mo ní bí òsẹ́yìn kò sáwọ àwa nìkan lè dá ṣe àdìrò mẹ́ta tí ò dọbẹ̀ nù àkọ́bí ègún ti búdàn tiẹ̀ báyẹn ti dá sí ẹ ti dá mọ̀ bàbá ibo ó tún dà báwo lè ní ṣe máa rí. ẹ èmi máa dà. kò sáà sí wàhálà. wàhálà wọ wàhálà wà. ah ọlọ́yàwó ayé ṣu. kò lè ṣe wàhálà. mú èyí ti tèmi jàre àdúgbò fún ọlọ́run ọbẹ̀ lẹ́dùnmọ́ rẹ̀ pé ọlọ́run ọṣọ́ wa dé ojú ẹ̀ ní nítorí pé kí ni ètò tí a ń ṣe tí gbogbo èèyàn mọ̀ sí ètò Oṣiaprápra Oṣiaprápra dẹ̀ ni ètò bàbá ètò ẹ orúkọ mi ò yí padà gẹ́gẹ́ bí gbogbo èèyàn ṣe mọ̀ mí ọdún ni mí gẹ́gẹ́ bí mo ti ń wí wọn ò kí ń ṣe ìmọ̀fọ́lọ́kọ́ hmm. wùsẹ̀ ike sukú wà èyí méjì tó ń jàṣà ego burúkú abitakoli lẹ́yìn orí bíntì nǹkan púpọ̀ ẹ o bí a ṣe ń dé àwa rẹ àjùbá yìí lọ àmọ́ à ń sún àásùn kábàlì lè lọ síwájú ni. ló fi jẹ́ pé àwa déédéédéédé àwa déédéédéédé àwa là ń kọ́ wọn lákọ̀ àwa déédéédéédé ó yá pé òbèrè pọ̀ o ayé yìí lọ o ayé yìí lọ o arábì kò bọ̀ o a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run Elédùmarè bó ṣe wà nìyẹn ká máa múnú yín dùn kẹ́yìn náà máa rí wa bá ká máa rẹ́yìn náà bá ní gbogbo ìgbà òun ni ó dàbí dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ MTN tí wọ́n support wa lórí ètò yìí a dúpẹ́ fún support wọn thank you MTN for your support o thank you MTN for your support o thank you MTN for your support you ní ètò yá dùn ṣùgbọ́n kí a tó tẹ̀síwájú lórí ètò ẹ jẹ́ ká lọ sókè lọ́hùn kí a lọ ṣe ọrọ̀ ajé torí pé múta jèrò ó ṣe kókó. ó ṣe kókó gan. akínkàbọ̀ padà sórí ètò yìí ètò Oṣaprapra ètò tí gbogbo yín fẹ́ràn ètò tẹ̀ tí ń retí lórí iléeṣẹ́ TNT TV tọ̀sẹ̀ yìí tún wá ó tún pa bámbárì joint account lẹ́yìn wọ́n tún gbé wá bá mi lẹ́nìí làwọn ará ilé tún ni wọ́n béèrè mi ta ló béèrè wọ́n làwọn ọ̀rẹ́ yín náà tún pariwo sàlẹ̀ ǹjẹ́ kó máa gòkè bọ̀ lónìí joint account ni òun ò lè gbà òun ò lè gbà kí ló ṣẹlẹ̀ ẹ bá mi ẹ jẹ́ káwọn ará ilé mọ̀ tó ń ṣẹlẹ̀. ẹ jọ jàre fún àǹfààní èyí tó ń wù mí èmi ò tí èèyàn máa wà tó máa dàgbà dé tó ní làákàyè tí mo mọ̀ pé èèyàn ni ó wá wá egbò ó jòmí lójú o ó jòmí lójú o ìwọ pẹ̀lú ìyàwó ẹ̀ ọ̀ tí ẹ̀ o ọ̀ rọ rárá o wá mú owó owó tó tó ṣe gbogbo wàhálà tó làágùn eh, kìíní fún o wá lọ kó sí joint account pẹ̀lú ìyàwó ẹ̀ ìyàwó ẹ̀ kẹ̀dẹ̀rẹ̀ onínú fùfú ni fùfú nínú ẹ̀ o má tètè bínú tí anything tó bá wà láàrin eh, eh, ẹ̀yìn méjèèjì ẹ̀ o mọ̀ pé wàhálà ni ká sọ pé o ti travel ó lọ ìlú òyìnbó dáadáa wàá mú gbogbo nǹkan tí mo ń sọ yìí àìmọye tí agent àkàǹtì tó ti dàlé wọn rú ìjà kékeré ló wà láàrin wọn lásán eh. ọba gbé lọ sí eh, eh, court wọ́n sọ pé kó pín owó sí ọ̀nà mẹ́ta ọkọ máa gbé yọ kan ìyàwó máa gba méjì ó máa fọwọ́ tọ́jú àwọn ọmọ ó dẹ̀ máa àwọn nǹkan tó bá fẹ́ ṣe hmm. ọkọ wá ẹni tí ò ní kọ́kọ́ kírú ẹ̀ kó má bàa ṣẹlẹ̀ ni wọ́n bá sọ. So lọ́nà òun ò ní gbà òun ò ní gbọ́ eh. ọ̀rọ̀ mi ò ju bẹ́ẹ̀ lọ bàbá yìí kọ́ tó máa bẹ́ẹ̀ mú lẹ̀. àkọ́bí ègùn lado ṣàlàyé tí ó ṣẹlẹ̀ kára lè bá wa wò. yorùbá ó ti sọ̀rọ̀ wọn parí ọ̀rọ̀ wọn ní tí ò bá jẹ́ wípé ènìyàn tó bá kùnrin kùnrin á máa bá ṣeré sójà nísìnyí ó yẹ ká ti má fi ọ̀rọ̀ ká má fi lọ bàbá ìbò mọ́ kò yẹ ká fi ọ̀rọ̀ lọ bàbá ìbò mọ́ ṣùgbọ́n mo rí i pé gbogbo ènìyàn tó bá kùyàn kù òun làjọ máa ṣayé ìyẹn ni mo fi fọ̀rọ̀ rẹ. ìyẹn bá sùn tí là ń jarun pa. ìyẹn ló máa rélù tó bá tó bá sùn pẹ̀lú ènìyàn èèyàn yẹn ló máa rélù sórí ọ̀rọ̀ tí mo ń sọ fún bàbá ìbò ni pé joint account tí mo ń sọ hmm, èmi pẹ̀lú ìyàwó mi àwa méjèèjì ló ń fi owó wa sínú àkáǹtì kan náà àkáǹtì kan. ṣé oná àkáǹtì mi lọ́tọ̀. ṣé èmi kí ni mo fẹ́ fi ṣe kí ni mo mo fẹ́ fi ṣe ọlọ́run ló dá àwa méjèèjì papọ̀. ó dàbí pẹ̀lú ìyàwó mi ó dẹ̀ ní ká fẹ́ làwa dé ládó sóńgbọ̀rọ̀ yìí o mo wá rí wípé kò sí nǹkan kan tó lè ràn mí lọ́wọ́. ẹ jọ ọmọ apẹ̀dà tó rẹ ó ní ọlọ́run ló dá yín pọ̀ ó wá sọ pé kẹfẹ́ rẹ̀ yín sọ pé kó fẹ́ràn ọmọlàkejì ju ara ẹ̀ lọ ni. kí ló ń sọ nísìn mm. ṣé mo fẹ́ràn ọmọlàkejì ju ara mi lọ. Ah, mo fẹ́ràn ìyàwó ẹjọ́ rẹ lọ. ara balẹ̀ kó jalè agídí yẹn ni wàhálà tó ní. tí mo ń sọ ni pé joint account yẹn owó tèmi o tí mo ń gbà o àtowó tí òun náà ń gbà tó gbogbo ẹ̀ la kó sínú àkáǹtì kan kí wọ́n má ti pè wá kí wọ́n má ti pè wá ẹni tó ah. bá ń pè nísìn ẹ má ti pè wá rárá àṣẹ̀ṣẹ̀ mú ìyẹ́bọ̀ lápò ni àṣẹ̀ṣẹ̀ mú ìyẹ́bọ̀ lápò ni sórí ohun tí mo ń sọ ni pé joint account yẹn òun ni mo rí kó lè ràn mí lọ́wọ́ torí pé tí mo bá fi owó tèmi pẹ̀lú tìyàwó mi tá papọ̀ tá sínú àkáǹtì kan náà kò tí nǹkan tí mo fẹ́ ṣe tìyàwó mi ò ní gbọ́ nípa ẹ̀ mi ò ní lè mi ò ní lè ná tí mo bá fẹ́ gbowó mo ń láti pè fún ìyàwó mi wo mo nílò iye báyìí mo fẹ́ á dẹ̀ béèrè lọ́wọ́ mi kí ni mo fẹ́ fowó ṣe má ṣàlàyé fún un hmm. sọ́ni pé mi ò ní lè ná àbí kí ni mo ń sọ fún ẹ tá fẹ́ ṣe ọbẹ̀ tí o bá ṣe extra a mọ̀ wípé àwa méjèèjì ló máa ṣáì èló la fẹ́ fi ṣe bẹ̀ ṣé iye kan ni mi ò fẹ́ dárúkọ kó má ní so tábà ṣáì á lọ gbowó yẹn á ṣe bẹ̀ á lọ oúnjẹ sílé tí mo bá fẹ́ lọ bì kan màá sọ fún mo ní ìdíye báyìí o á dẹ̀ fọwọ́ sí i tó bá fọwọ́ sí agbowó rọ̀ jáde. tó náà bá nídìí nǹkan. tó náà bá nídìí owó ó gbọ́dọ̀ jẹ́ kémi náà ó gbọ́ tí mo bá gbọ́ nígbà yẹn la tó máa fún un ní owó yẹn kó tó lè rí owó náà bàbá yìí bọ́ wá ń sọ fún mi pé joint account kò dára ó ní kò dára mo ní ó dára fún èmi èmi pẹ̀lú àtìyàwó. ẹ jẹ́ kí ẹ jẹ́ ìṣàlàyé ẹ̀ fáwọn aráalé gbogbo aráalé àdúpẹ́ bí ẹ ṣe máa ń dúró tì wá lọ́sẹ̀ọ̀sẹ̀ tọ̀sẹ̀ ìtúlélẹ́ yìí joint account ló bá dé pé ǹjẹ́ ó dáa kí ọkọ àtìyàwó jọ máa pa owó pọ̀ sójú kan ní báǹkì ètò olóyìnbó ń mọ̀ sí joint account tó jẹ́ wípé ọkọ nílè lọ bẹ̀ gbàùgbà pé òun fẹ́ gbowó ìyàwó náà nílè lọ gbàùgbà pé òun fẹ́ gbowó joint account ó dà bí ó dà àkọ́bí ègùn ní ó dà fóun kó wà tó ìyẹn ló mú wá pé ìyàwó òun àti ẹ̀ sọ pé káwọn ṣe joint account ní bàbá ìbò bá ní à ó tún gbé wà ọ̀dẹ̀dẹ̀ ní o tiẹ̀ fẹ́ kó bu bọ mi ò mọ tó wá eh. mi ò ṣàfẹ́ kí wàhálà ṣẹlẹ̀ eh, nọ́mbà òtẹ́ lè pè wá sí ni zero eight one four nineteen ninety one nine nine zero eight one four nineteen ninety one one àbí lórí gbogbo social media platform at TNT TV two four seven kẹ́ bá wa dá sí kẹ́ contribute torí èmi ò fẹ́ kún fàìtì mo dẹ̀ mọ̀ pé tó bá ti bìrìngì màtáyé wá sí wá sí plẹ̀ mi à ibi tí mo kalẹ̀ sí gẹ́gẹ́ bíi eleko bàbá àgbàlagbà làdó ìjánu èmi ò fẹ́ kéèyàn máa fà tí èmi ṣàìdé mi so mo láti tòye ẹ̀lò ẹ̀lò àwọn àwọn nìkan ti kọlẹ̀kùn ẹ̀lò ẹ̀lò ìpè yẹn ti já ó kọlu ara wọn ni. àwọn yorùbá ló sọ pé ẹ ká má bọ́pọ̀ lòlò lónìí. ẹ torí àkọ́bí ni òun ò Eh, kama má bòkò nínú Kama Yoruba l'o ló fẹnu sọyàn o O eh, ló claim ó gbọ́ yorùbá. ẹ àwọn èèyàn kan wà tàbá dárúkọ sì pé ègò wà ní pé ègò ni wọn pè ẹ́ lórí ẹ̀ wá kò sí gírí fún ẹ. Eh, ẹ jẹ́ kí a fi èmi pẹ̀lú sìn hmm. jẹ́ ká fi ọpọlọ gbé wọ́n sọ pé wọ́n sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ẹnu ipe ìyàwó ẹ tó bá máa ra ṣíbí ọmọ sọ fún ìyàwó ẹ kó tó dìbò gbowó èmi ò rí tó burú pé ìwọ fúnra rẹ ló ní àkáǹtì ẹ nǹkan tó bá máa ra àwọn ọlọ́run pé máa ra yé á ní kó bá mi tòjú owó mi torí mo ṣe wàhálà kí n tó rí owó yìí ni ṣó yé ìgbà tí mo mọ̀ pé mo ṣe wàhálà wà lójú ènìyàn wà lórí àtẹ̀gùn wọ́n pè fún wa. hello. hello hello. ẹ kọ́ ilẹ̀ kí lorúkọ yín bó lẹ ti ń pè wá. ó ta pàápàá. ètò bàbá ètò. orúkọ mi ni tóbi lọ́ba láti abúlé ẹ̀sà. ètò bísíkì ẹ̀yin tá abúlé. abúlé ẹ̀sà. ẹ̀yin tá abúlé ẹlẹ́gbàá lọ́hùn kò ní bàjẹ́. bàbá mi bàbá mi ẹ kú ètò. ètò ètò ọlọ́run bá wa tó. ètò yẹn olúwa ló ń ṣe é ní bàjẹ́ o. ẹ ṣe gbogbo níṣẹ́ bàbá dùmarè. ọ bàjẹ́ tì. ẹ bá wa dá sọ̀rọ̀ yẹn. ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ní tèmi o bákan méjì ni o. ẹyẹ ajá wo. ẹ mo lè mo lè ṣí joint account pẹ̀lú ìyàwó mi. ok. tó bá jẹ́ obìnrin tó jẹ́ pé ó mọ bó ṣe bó ṣe ń náwó lọ́nà tó lọ́nà tó tọ́. lọ́nà tó tọ́. àwọn ọ̀gbẹ́ wà tó jẹ́ pé kí lẹ́rú. obìnrin tó mọ bọ́n ṣe náwó lọ́nà tó tọ́. lọ́nà tó tọ́. ok. ẹ bá obìnrin kan wà tó jẹ́ pé wọ́n bá mọ̀ ọkọ wọn lówó lọ́wọ́ ọkọ àwọn anáwó yẹn ní àrò wọ́n máa rò pé owó tí wọ́n máa mọ owó tí ń wọlé mi ò bẹ́ wọn dá sáwọn gbọ́. wọ́n máa wọ̀ pé iye báyìí ló ń iye báyìí ló ń wọlé tí bá ní ìdówó bóyá mo fẹ́ fún ẹjọ́ ìtàkà lọ́jọ́ sí ní bá lọ pé àkún fẹ́ gba owó fún àwọn èèyàn kan àbí ìgbà wọn fẹ́ bèrè pé kíní owó kíni kíní kan orúkọ bẹ́ẹ̀ lè máa dá ìjà sílẹ̀. láàrin ọkọ àti ìyàwó. tí wọn lọ bá dẹ̀ tún fẹ́ tí wọn lọ bá tún ní ìdòwó tó jẹ́ pé owó tó yẹ kó lè máa fẹ́ kí n mọ̀ ọ̀gọ́ tó ń fẹ́ fowó yẹn ṣe òun náà fẹ́ máa fẹ́ kí ló fẹ́ fowó yẹn ṣe lọ́tò wọ́n á gbé joint account máa ti joint account á jẹ́ pé bóyá owó yẹn ló máa fi sanwó school àwọn ọmọ tẹ́yìn méjèèjì jọ ń ẹjọ́ ń múlẹ̀ yàtọ̀ sí yàtọ̀ sí personal account. afẹ́ ti àwọn nǹkan pẹ́pẹ́pẹ́ tó jẹ́ pé nǹkan bẹ́ẹ̀ máa méjèèjì láti máa mọ̀ sí nílé. ẹ jọ sà. tó yẹ yín. ẹ jọ mo mo á ní mo á ní another account o tí màmá rán tí kò ní mọ̀. tó bá tí màmá fi rán ọ̀nà bóyá àwọn cousin mi àwọn ẹbí ojúlùmọ̀ ẹ̀mọ̀. ẹ tún ní àkáǹtì ìyàwó yín ò ní mọ̀ ẹ máa ṣáká kò ní mọ because àbọ̀rọ̀ mọ gbogbo ẹ ní kí wàhálà máa ṣẹlẹ̀ pé. ẹ fẹ́ràn ìyàwó yín nìyẹn. kò ṣe kú kò sẹ́yẹ kò ṣe kú kò sẹ́yẹ ló fẹ́ ṣe. ẹ jọ sà ẹ jọ kí ló kò. bàbá ibo fẹ́ bá yín sọ̀rọ̀. mo ń gbọ́ yín o. ẹ jọ gbàtẹ́ má sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ní ẹ lè ṣe joint account pẹ̀lú ìyàwó yín àbí hello. mi ò gbọ́ yín dáadáa o hello. mo ní ẹ lè ṣe ẹ sọ lẹ́ẹ̀kan pé ẹ lè ṣe joint account pẹ̀lú ìyàwó yín. ẹ mo lè ṣe. ẹ lè ṣe ẹ wá tún fẹ́ lọ ní anoda account lẹ́yìn àbí. ẹ màá tún ní anoda account lẹ́yìn. lẹ́yìn ẹ wò ṣekúṣe yẹ nìyẹn o ṣekúṣe yẹ nìyẹn ṣekúṣe yẹ nìyẹn <laughs> tẹ́yìn tó bá máa jẹ́ òṣèká jẹ́ òṣèká tó jó ṣoko jó ṣoko ewọ́ ló ṣoko òṣèká ṣóyé ẹ̀ ẹ̀ tọkùnrin náà ni tọ́tọkùnrin ẹ ẹ bá ìyàwó yẹn ṣe joint account kọlẹ̀ ẹ wá mú ẹ ẹ ní sẹ́wọ̀n sá. àwọn obìnrin ìsìn ìyá ọ̀sẹ̀ gbojúbọ̀rọ̀. ẹ kí ló wá lọ ṣe joint account fún ìgbà tó mọ̀ pé àwọn obìnrin ìsìn yìí ẹ ẹ yorùbá yìí ni wọn ẹ kí ló mú ẹ tó lọ fi ṣe joint account. ìṣẹ̀lẹ̀ mo ti sọ pé mo lè ṣí joint account pẹ̀lú ẹ á jẹ́ pé owó yẹn tó jẹ́ joint account yẹn á jẹ́ pé nǹkan tá a fẹ́ máa rán ní family wa a fẹ́ máa lo owó yẹn fún ẹ má bínú. bóyá fún bóyá àwọn ọmọ skul kọ. ẹ score point rárá kọ. o ẹ ṣe gan. ẹ yọkọ joint account lèmi pẹ̀lú ìyàwó mi ṣe èyí má lọ ṣe èmi lẹ́yìn. ẹ ṣe gan jọkọ níbàjẹ́ ó ṣá prapra. ètò bàbá ètò ẹ ládó sórí ọ̀rọ̀ tí ọkùnrin yìí ń sọ ó ṣe sákàlàsọ kòló bí eléyìí bó ṣe sọ̀rọ̀ yorùbá yorùbá ló sọ̀rọ̀ ló fi wọ́n kó bá dé wàhálà wa máa pẹ̀lú wàhálà wà á tó sọ̀rọ̀ kó o mọ ẹgbẹ́ èmi kú ele wọ́n máa sọ eléyìí ó mọ̀ tó mọ eléyìí. kí ni mo fẹ́ pẹ́ kí ni mo fẹ́ pẹ́ sódùmí lọ ni sódùmí lọ ni tó bá tiẹ̀ pé mọ̀rí ìgò níbí ẹ wo jẹ́ká máa fọ́gò lórí sórí tí mo sọ pé wo nǹkan tí mo sọ pé farabalẹ̀ lẹ́dọ̀ fẹ́ alẹ́ balẹ̀ lẹ́dọ̀ ojú ẹ̀ mọ́tì. mi ò máa pe sars o lado máa pe skoda o lado lado yorùbá ló máa ń sọ̀rọ̀ wọ́n máa fi òwe sínú ẹ̀ fara burúkú balẹ̀. wọ́n kọ́ ní tó fọ́nà òsínbàlẹ̀ jáde. ẹ ṣáà ní sùúrù ẹ̀ lọ́ọ́ hello ẹ kúrọ̀lẹ́ kí lorúkọ yín kí lorúkọ yín bó lẹ ti pè wá. orúkọ mi ni mufúráyọ láti agége. ee ẹ̀yin tá agége agége lónìí gẹ̀ẹ́sẹ̀t ẹ̀yin tí lọ́ọ̀gá agége lọ́ọ̀gá ń gbé tájùdé àgbẹ̀dẹ kò ní bàjẹ́ ẹ bá wa dá sọ̀rọ̀ yẹn ṣe ti gbọ́ gbogbo ẹ̀. ẹ wo ní tèmi ẹ hmm. ọkọ rẹ àti obìnrin máa níjọ ìbákan òsì yẹn èmi sì pé nǹkan burúkú ni. àkílẹ̀ rí. ọ̀yà kí ló dé tẹ kí lẹ fi ṣàlẹ̀ kí lẹ fi rí bẹ́ẹ̀ kí ló dé tẹ fi rí bẹ́ẹ̀. wọ́n bá ní ìdájíjọ ra nǹkan pọ̀ wọ́n bá ní ìdájíjọ ṣe nǹkan bóyá for example tó yìí ọkọ wà ní ìdùbúlẹ̀ àìsàn tíyàwó lẹ́yìn ìdásí náwó sẹ́ni ìgbésẹ̀ ọkọ̀ fún àkáǹtì báwo ló ṣe fẹ́ rí ó dẹ̀ máa ṣe ilé orúkọ ẹ̀ ó dẹ̀ táwọn méjèèjì jẹ́jọ́ máa sáìn fún owó ìgbà tó máa jọ ìgbówó jáde báwo lọ ṣe fẹ́ sign báwo ṣe fẹ́ rí signature ọkọ mi nígbà tó kọ́ ti dùn gbogbo àìsàn so kò make sense olúkálukú lákàntì tiẹ̀ lọ́sọ̀tọ̀ olúkálukú máa operate lọ́sọ̀tọ̀ nǹkan tó gbà nìyẹn tí ọkọ bá wá ní responsibility kó mú tiẹ̀ wá látàkáǹtì tiẹ̀ tíyàwó náà bá fẹ́ fi kún kó náà mú tiẹ̀ wá lọ́tọ̀ọ̀tọ̀. bẹ́ẹ̀ ni káwọn méjèèjì ṣe tiwọn lọ́sọ̀tọ̀ ni. ẹ wo àmọ̀gá fún yín jàre èyí mi Eh, eh, eh, But àkọ́bí ègbò ní joint account ló dáa pé pé omi pé àjọpọ̀tò ogún fẹ́ràn ìyàwó òun ìyẹn kọ́ ló fi mọ̀ pé sign off pé ó fẹ́ràn ìyàwó ẹ̀ ìyẹn kọ́ ló fi mọ̀ pé mo fẹ́ràn ìyàwó mi ní joint account sóye ẹjọ́ ẹ ti lọ abẹ́ ìwà lórí ètò. ó ti wá bíkà. ẹjọ́ ọlọ́run ò ní jẹ́ kárí kò ṣe dáadáa mo láì ọ̀rọ̀ tẹ sọ́ọ̀sì pé kóníkàkùn kó ṣòwò ẹ̀ náà tọ̀ kó mọ iye èrè tó jẹ́ àbí ẹ jẹ́ ká fojú núwèé pé ká sọ pé ọkọ wà ìlú òyìnbó ń sìn wọ́n pẹ̀lú èdè lọ́ máa tọwọ́ bọ̀wé lọ́ máa sáì kó tó ní kó jáde olóhùn jẹ́ kárí kò ṣe dáadáa kò wá sí change ńlẹ̀ ọmọ wa sick sick ọkọ̀ àti gba owó jáde ó báwo ló ṣe fẹ́ ṣe joint account lẹ́sẹ̀ ẹ̀ rí pé burú gan. ẹ à wọ́n máa wá bó ṣe máa ṣe náà ni. wọ́n lè lọ wá bóyá. a lọ tọrọ owó. sórí ọ̀rọ̀ tó sọ farabalẹ̀ púpọ̀ ẹnu ẹ̀ ń yọ bí pé. ẹ ṣe gan àǹtí mi kò ní bàjẹ́ fún yín o ẹ bá mi káwọn ọ̀tá gègé o.